فالسالك على طريق الحق تعترضه صوارف عن المضي في طريقه إلى طرق الضلال تارة للترغيب وتارة بالترهيب فهو يحتاج فهو يحتاج إلى علم علم بالطريق المستقيم وعلم بتلك الطرق المضلة ويحتاج إلى صبر وثبات على الحق أيها المسلمون والارتداد عن دين الله إلى الكفر تارة يكون بترك الإسلام بالكلية إلى ملة من ملل الكفر وتارة يكون بارتكاب ناقد من نواقض الإسلام مع بقاء التسمي بالإسلام وأداء شعائره فيكون محسوبا من جملة المسلمين وهو ليس منهم وهذا أمر خطير وموقف دقيق يحتاج إلى بصيرة يحتاج إلى بصيرة نافذة يحصل بها الفرقان بين الحق والباطل والهدى والضلال إذ كثيرا ما يتلبس هذا الموقف على كثير من الناس بسبب جهله بنواقض الإسلام وأسباب الردة أحبة في الله إن الإسلام ليس بمجرد دعوة بلا حقيقة ولا هو جمع بين المتناقضات إن الإسلام دين الحق والصدق إن الإسلام هو الاستسلام لله بالتوحيد والانقياد له بالطاعة والخلوص من الشرك إن الإسلام دين ودولة عبادة وحكم وعمل دعوة وجهاد وبالجملة فالإسلام يحكم جميع التصرفات والتحركات الصادرة من معتنكين ألا أيها الناس إنه لمن الظلم الواضح والضلال المبين أن نطلق الاسم أن نطلق اسم الإسلام على من لا يستحقه لمجرد أن يدعيه أو نمدحه ونثني عليه وهو بعيد عنه بعيد عن الإسلام بأفعاله وتصرفاته كما أنه من الظلم الجلي أن نصف بالإسلام من هو مرتكب لما يناقده من أنواع الردة لمجرد أن يصوم أو يصلي أو يمارس شيئا من شعائره وهذا منا إما نتيجة الجهل بحقيقة الإسلام أو اتباع للهوى وكلا الأمرين قصير وقبيح عباد الله إن نواقض الإسلام كثيرة إن نواقض الإسلام كثيرة وأسباب ردة متعددة لكننا نذكر منها ما يكثر وقوعه في مجتمعاتنا اليوم لنكون على بينة منه لنهذر لنهذر أو لنحذره فمنها الأول الشرك الشرك في عبادة الله تعالى مثل طلب المدد والاستغاثة من أصحاب القبور الأمر الثاني الذبح لطلب شفاء المريض الأمر الثالث دعاء غير الله قال جل وعلا ولا تدعوا مع الله أحدا الرابع الاستهزاء بشيء مما جاء بالرسول صلى الله عليه وسلم قال جل وعلا قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتبروا قد كفرتم بعد إيمانكم الخامس الحكم بغير ما أنزل الله قال تعالى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 فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين وقال تعالى في أهل النار ما سلككم في سقر قالوا لم نك من المصلين فلنكن على بصيرة من ديننا وبينة من أمرنا لنعرف ما هو الإسلام وما هو نواقده حتى ناظر منها ومن آلها أيضا قال تعالى إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان حول لهم الشيطان سول لهم وأملى لهم ذلك بأنهم قالوا للذين كرهوا قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم يضربون وجوههم وأدبارهم ذلك بأنهم ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه وكرهوا رضوانه فأحبط أعمالهم اللهم بصرنا بالإسلام وثبتنا عليه وثبتنا عليه إلى يوم القاق غير غير مبدلين ولا مغيرين يا رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ọ̀pọ̀ ikú ọlọ́ọ̀bá wa ọba tí ó fi ẹ̀sìn Islam tó fi ta wá lọ́rẹ ọba tí yóò ṣe wá ní àwùjọ tí yóò jẹ́ àwòkọ́ṣe rere fún gbogbo ẹ̀dá ọlọ́run ọlọ́run ọba tó pa wá láṣẹ wípé ká di ẹ̀sìn mú sísìn eléyìí tí í ṣe ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ tí í ṣe al-Islam ká sì fẹsẹ̀ lórí ẹ̀ títí tá kúrò láyé ọba tí yóò pè wá ní àkéèsí níbi kama má jẹ́ kí ìsìláàmù ó bọ́ torí pé ọlọ́wọ́n bá pé ẹnì tó bá ti wá lọ ju islamu sílẹ̀ tó bọ́ lọ́wọ́ ẹ̀ tó sì kú tó jẹ́ pé nígbà tí ìsìláàmù bọ́ lọ́wọ́ ẹ̀ orí ẹ̀ ló wà tó fi kúrò láyé ó ti di onítọ̀hún iṣẹ́ rẹ ti bàjẹ́ láyé irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ọmọ àná ni kódà hum fiha khalidun wọn sì gbére mbẹ sóra kejì aya ọgọ́rùn méjì àti mẹ́ta ọdínlógún two hundred and seventeen suratul Baqara ọ̀kan tuntun lọ́lọ́run bá wa náà kò lórogún kò lẹ́gbẹ̀ra kò alábàáṣepọ̀ tí ó mú ìjọlọ́run bá rẹ̀ jẹ́ ọlọ́run àbí tí ó sọ agbára rẹ̀ di àṣẹ. bákan náà mo ń sọ̀rọ̀ àlékún kí àdìgẹ fáníbọ Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé ànábì àtàwọn àfáàbò rẹ̀ àti gbogbo ẹni tí ń tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹdẹ ọ̀kìyàmà lẹ́yìn eléyìí ẹ̀yin ọmọ ni ẹ̀sìn ọlọ́run ọ̀kan kò sì dàrú ojú ọ̀nà àánú ó pẹ̀ka ó sì pín yẹlẹyẹlẹ oríṣiríṣi àtúbọ̀ àtìrújú ló kún bẹ́ẹ̀ ẹ̀rí eléyìí wa anna hada sirati mustaqima ọlọ́run ẹ̀ lọ́ọ́ dájú pé ojú ọ̀nà mi nìyí o ojú ọ̀nà Islam tó dúró tọ́ dáadáa fattabi'uhu ibẹ̀ ní kẹwàá ẹ má yàtọ̀ ẹ má yà sójú àwọn ojú ọ̀nà míì pọ̀tàfàrọ̀ àkọ́bíkùn ansabili tẹ́ ẹ bá ti yà sáwọn ọ̀nà míì ẹ ní ibi tẹ́ẹ̀rí wà nínú àyà yìí nígbà tó lọ́run júwe ọ̀nà rẹ̀ ó mú wá lẹ́yọ̀ kan hádà sírọ́ọ̀tì kò meji, wá méjì kò mú wá púpọ̀ táwọn ilé ìbò ń pè ní kódà kò wá ní dual tí mo túmọ̀ sí ó sọ ní púpọ̀ tí ò lóka oníwọ̀n láǹtà sẹ́bi ọ̀hún ṣubùlà ṣubùlà plural sẹ̀bíìlì ẹ gbogbo àwọn ọ̀nà tó kù ẹ ọ̀kan tí mo júwe fún yín náà ní ẹ bá ti yà kúrò ojú ọ̀nà ẹ ọ̀kan yìí ẹ máa bọ́ sórí ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin àtọgọ́rùn-ún àtẹgbẹ̀rún tẹ́ẹ̀sì ní rọ́nà lọ tẹ́ẹ̀sì ní jánà tẹ wá gbogbo ojú ọ̀nà kọ̀ọ̀kan ní gbogbo ibi tí ó ti yàtọ̀ sójú ọ̀nà Islam gbogbo ẹ̀ pátápátá ọ̀kọ̀ọ̀kan rẹ̀ àlẹ́yìn ṣe ìtọ́nù yẹ́bi ọ̀rùn kan bẹ lójú ọ̀nà yẹn tí ń pèpè síbẹ̀. mo sọ kan ìpèpè pèpè yìí tá dáadáa kò tó ìpèpè táwọn èsù ń pèpè. ọlọ́ọ̀bá Ta'ala ń pèpè torí ọlọ́rọ̀ àwọn ti dáwà. ùláìkẹ́ ẹ̀rí òun náà ìlànà àwọn ẹni èṣù wọ́n ń pèpè lọ síbi iná ṣùgbọ́n náà ti wà lọ́wọ́ fi rọ́ síbi ìdní ọlọ́run pèpè síbi kalẹ̀ ọ̀rọ̀ dáwà ọlọ́run ti àwọn èṣù ó sì fi ti bọ́ọ̀lù yà wá lẹ́nu ní èṣù ń rérò bọ́ọ̀lù ìjọ àwọn ẹni bí ń kú ìjọ àwọn ọ̀tọ́ ọlọ́wọ́ bá ń kú gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan láyé àti èdè tí ọ̀dá wa náà wà yìí ni tẹ́ ẹ bá rí orílẹ̀-èdè kan tó fẹ́ mọ́ díẹ̀ ìpè wọn ríra wọn ká lọ́wọ́ kò níbi iṣẹ́ aburú ìpèpè ìjọba abẹ ló ga wọ́n ń pèpè síbi pé àní gbà ní gbogbo tó bá ti gbà láàfún níbi tí àwọn èèyàn ń lọ pé ó fọkànbalẹ̀ fi fọkànbalẹ̀ níwọ̀nba wàláhì orílẹ̀-èdè tiwa tó wá ń dàrú gbogbo ojoojúmọ́ yìí tó kún fún sẹ́ẹ̀ láàbì yìí wọ́n jọ̀wọ́ ìpèpè àti gbogbo tó bá gbà láàfún wọ́n jọ̀wọ́ ẹ̀ lẹ́ni gbogbo ọmọ ádámà àfi díẹ̀ nínú wọn ni ó bá ya èṣù lórí ilẹ̀ ayé àtàláwọ̀ dúdú àtàláwọ̀ funfun. wọ́n mú ní líle kókó nbì kan ló fi dẹ̀ díẹ̀ wàláhì. wọ́n sá ìka kún bó ti wù kó mọ làwọn fi ń gbénú fọ̀kànbalẹ̀ tó léwu tó sì ga tó báyìí. ojú ọ̀nà òdodo táwa wí ìtì ti sẹ́yẹ ọ̀kan tí àtàrírù ń sọ wá rí fún ánìlùmùdí. àwọn kankan ń bẹ sí ẹ̀ máa bá rẹ̀ lójú ọ̀nà òdodo. tí ó torí fóun tí wọ́n kó ń wọn ò tún sí ń bẹ̀ mọ́ wàyẹn ọ̀dọ̀dọ̀là ọlọ́run ọdún sàdánwò fún wa torí wọ́n ń pèpè àwọn tí ń pèpè ò gbà pé ojú ọ̀nà òdodo yẹ ẹ̀ ní ẹ̀ ní jálẹ̀ tẹ bá wẹ̀ yín tẹ wọ̀ tún tẹ wò ti jọ láyé rí bóyá tí wọn ò sí láyé mọ́ táwa wà láyé lónìí a ọlọ́run mọ èèyàn tẹ́ ẹ̀ ti kà tí ó ti ṣe rí dàkó ní Islam ọlọ́run mọ èèyàn tẹ́ ẹ̀ ti kà tí ò tí ì rìnáùsì Islam gangan fúnra ẹ̀ lẹ́nu àmọ́ kò sínú mùsùlùmí náà tóró àwòrán ẹ̀jọ̀ mùsùlùmí náà kò sínú wọn kátó wá sọ àwọn tó ti kanlẹ̀ sọ pé àwọn ò sí àwọn ò sí lójú ọ̀nà ìsìlámù mọ́ tí wọ́n sì kó sórí bẹ́ẹ̀ ojú ọ̀nà òdodo yàtàdì ìlà ilmi mi tariqil mustaqim as-siratul mustaqim ọ̀n bùkátà kémi àtìyàn ó mú káàsì mọ̀dájú káwá gbà mú fífi ihdina as-siratal mustaqim ihdina as-siratal mustaqim ihdina as-siratal mustaqim ọlọ́run já sí ọ lójú ọ̀nà rẹ tó tọ́ túláàsì ọ̀rọ̀ yẹn ní ká mọ̀ tẹ́yẹ̀ bá ń ka ó súnmọ́ kó má ba ìsìlámù kú láyé torí inú ọkàn ni ó fi wúwo a gbọ́dọ̀ gbé jáde lẹ́nu ká lè mẹ́tírísì lọ́run ni inú ọkàn ló ti rinlẹ̀ jù. àwọn bùkátà akánímọ̀ bìtìlìkà túrùkìl mùbìlà àwọn ojú ọ̀nà tó já nù a gbọdọ̀ mọ̀ pé àánú lélẹ́yìí ọ̀kan náà àwọn sọ̀hárà. radiyallahu ta'ala anhum ó láwọn èèyàn ń béèrè lọ́wọ́ òjijì ọlọ́run ọba nípa ọ̀nà rẹ àtàwọn ọṣẹ́ rẹ ni wọ́n máa ń sábà béèrè jù èmi jẹ́ nìkan tí máa bi òjíṣẹ́ ọlọ́run léèrè nípa ibi àtàwọn ọ̀nà rẹ̀ mọ̀káfọ́tàlẹ̀wòkó ẹ̀fì mọ̀káfọ́tàlẹ̀wòkó àfì nítorí mò ń páyà ká mọ́ bọ̀ síbẹ̀ olùlọ́pàá tó jẹ́ pé tẹ́lómi bá bọ́ síbi ọ̀nà bí tán yóò gbà ní lásìkò àti wàhálà tó pọ̀ láti sọ fún pé ibi tó wà yìí kò tọ̀nà a máa gba iná sùgbò púpọ̀ òun rò pé àlékún dáadáa ni bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ṣẹ́kù nínú àwòrán nínú ìsìláàmù lónìí tó yẹ pé wọ́n ti kó sínú nǹkan kan táwọn ṣe bá lékún dáadáa ni tó sì gbé wọn kó nínú ìsìláàmù wọ̀láìlà àti tí wọn ti mọ̀. tí wọ́n sì sọ ní ìjàmẹ́ni tí ń pè wọ́n sàkíyèsí lọ́wọ́ pé ẹ ti nu gbogbo ọ̀nà yóò kólútọ̀ ń gbà lágbèkalẹ̀ rẹ láti sàlàyé fún wa pé ẹ ti nu ò ní ilá ẹ̀ṣẹ́ àlọ́ àtọ́lọ́ba fẹ́ tó mọ̀nà. àwọn ọmọ sàkíyèsí ẹni tó wà lójú ọ̀nà òdodo tí ń pè wọ́n sàkíyèsí pé ẹ̀yin lẹ́lẹ̀ ẹ̀yin lẹ́sìn mẹ́hẹ̀ nínú iṣẹ́ ìrìtáwọn wà ìgírèdì tó tún ga nìyí مثل هؤلاء من أهل الترك المضلة إما قادرية أو تجانية وغيرهم من أهل الترك وخاصة غلاتهم ní àwọn ọlọ́nà ọlọ́nà ọlọ́nà ọlọ́nà tí ẹ bá ní ẹ máa ka yé ọ̀nà subhanallah wàlá hawla wàlá quwwata illa billah kò tẹ̀ sí kàtán ṣùgbọ́n nàbí sallallahu alaihi wasallam ó fàpèjúwe lílẹ̀ ọ̀làwọn júù pín sí ẹyọ̀kan ó lé láàdọ́rin seventy one nàzọ́rà ó pín sí méjì ó lé láàdọ́rin wọ́n tàbí kò wọ́n mọ̀tí ìlà wọn sàbẹ̀rìn. àlùmọ̀ tèmi ìyẹn tà nàbì sallallahu alaihi yóò pín sí mẹ́ta ó lé láàdọ́rin seventy three kúlù hàfi náà. bóyá íńtánẹ́ẹ̀tì lẹ́ lọ ẹ fẹ́ lọ láti bí ẹ fẹ́ lọ Saudi ẹ fẹ́ lọ Kuwait ẹ fẹ́ lọ Amẹ́ríkà ẹ fẹ́ lọ London pé sáàdìsì yẹn tó lé àbóyegi ẹ lè lọ kí akákẹ́ dìde lẹ́yìn gbàgbà bá ti sọ̀rọ̀ àdùjú mọ́ ìtàn tẹ́sí tó ti sọ fún yín gbogbo tí ẹ bá kọ̀nẹ́ẹ̀tì láyé pé àdìsì ebi ọ̀tá náà ti sọ yìí bẹ́ẹ̀ ní òótọ́ sallallahu alaihi wasallam pé gbogbo àwọn ìpín yẹn ní ó wọ̀ náà ìlà wa àbẹ́yọ̀ kan torí pé ẹ kọ́kọ́ da seventy one pàmò seventy two pàmò seventy three iye fígọ̀ tó bá fún yín minus one. ẹyọ kan yìí ní wọn lọ àlùjánà òjíṣẹ́ ọlọ́run sì sọ àti ń kalẹ̀ ẹnu lòní àtìmọ́ lọ́rọ̀. àwọn àlùdọ̀lá àwọn oní àwọn olùsìnà wọ́n sì tún wọ́n sì tún kó èrò nínú àwọn tí wọ́n tá a ti rí wípé alhamdulillah ojú ọ̀nà ọlọ́run làwọn eléyìí wà báyìí. a sì ń fojú ara wa rí báwo bá fi ń bẹ̀ àbúrò wa ń kọ́ bọ̀dá wa yẹn ń kọ́. àǹtí wa àbúrò màmá wa màmá wa àtijọ́ ń àjọ sàwàdà kò sí tipátipá náà ẹ̀sìn o ṣùgbọ́n àkàtí ìgbà tí bí ìgbà tí ò séwu ewu ti ga ọ̀rọ̀ dá wà kó ní pé kò séwu wàláì ewu ga bàbá wa dákẹ́ gẹ́gẹ́ sọ ní gbogbo ìgbà táwọn ojú ká tó ṣe dá wà pé yóò pa mí tì kò ní kí mi mọ́ subhanallah èyí ó jẹ̀bi lálùkì o. ìsì lérò wípé èèyàn kan lè wà lórí bẹ́ẹ̀ kó wá jẹ́ni tí ń kọ́sí ànábì sallallahu alaihi nàbí yìí olùbúdà nàbí yìí rahma ọlọ́run yẹn pé aláàánú yín ló jẹ́ síbẹ̀síbẹ̀ ó mọ́lẹ̀ àbẹ́wọ̀n kọ́ rọ̀hìmù ẹ̀bìlímù mi ni rọ̀hùfù bó ti jẹ́ láàánú wa tó nífẹ̀ẹ́ tó òdodo tí ń là mọ́lẹ̀ náà ló fi jẹ́ láàánú wa tí ò la lọ́mọ aná fi yí kóònù náà ló fi ọmọ aná tó ti wà ní tí iná ti ń jó nínú àwọn sallallahu alaihi wa sallam ni wọ́n ti yí kóònù náà wọ́n ti bọ́ sáré jẹun náà ibẹ̀ wọ́n ti wà lónìí. àwọn èèyàn wá ń yí kiri lónìí ẹlòmíràn yìí sínú náà yóò tún yí sáré jẹun náà yóò tún yí sínú náà tọ́lọ́ sì sọ ayà bẹ́ẹ̀ pé tí bá ti yí kiri báwọn iná yóò padà yí sí kan inú sọ́tù níta àwọn tó ń ṣe kèfèrí ọtún ṣe imanu ọtún ṣe kèfèrí ọtụtụ tún ṣe imọ́ni wọ́n tún ṣe kèfèrí nígbà tó ọlọ́run abadé pé wọ́n tún ṣe kèfèrí ọlọ́run padà sọ pé wọ́n tún ṣe imọ́ni mọ́ ọwọ́ àtọ̀bí tọrọ wọn jà sí ó túmọ̀ sí pé tíyẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ ibi na náà ló nígbà wa mọ́ nígbà sì ní nǹkan kan lọ́mọ èèyàn ti rọ́lù tí ó kàn kàwòrán ẹ̀ ní ìsìlámù lásán kódà wọn ò fi tó rí fẹ́ mùsùlùmí àwọn wọn ò ní bèrè dé mùsùlùmí ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. èyí wò jẹnu méjèèjì ewu ńlá ni ó ti sọ fún òsì ìsìlámù mọ́ gbàtó sì kú mùsùlùmí kankan ò yà sí torí kò sí lára wa náà àbí kò tiẹ̀ sọ pé òun ò sí mọ́ ṣùgbọ́n a ti mọ̀ pé ó ti rọ́ọ̀lù nǹkan tó gbé kóòlù islam. wọ́n wàá fi sórí tẹ mùsùlùmí ó sì ṣe sọ láti sí la torí pé ń ṣe sọ láti kò fi kú láyé náà làwọn èèyàn fi kà sí pé mùsùlùmí ló kú kèfèrí ló ti kù sì fún wa lẹ́rìí ẹ̀. ká nímọ̀ òdodo tó yanjú kò sì gbọ́dọ̀ náà kó di pé yanjú ní kéwú ó jẹ́ àfa ńlá onítàsí o olùmọ̀ tí ó gba ayé mọ̀ gbogbo mùsùlùmí ayé pátá ló yẹ ká nímọ̀ débi pé òdodo ní irọ́ ní ọ̀ràn yẹn mi àtẹnìkọ̀ọ̀kan yín ni kódà bàbá bàbá lè mọbi tá a kọrí tíra sí bàbá jẹ́ nìkan tí tíra ò yé débi pé tá a bá gbé lọ́wọ́ àdórí ẹ̀kọ́dọ̀ ni ó yẹ ká nímọ̀ nípa ilé ọ̀ràn yẹn ní tí ò bá sì wá mọ̀ sílámù débẹ̀ kò lè jẹ́ mùsùlùmí òdodo gidi pé òdodo leléyìí irọ́ ni eléyìí náà tí wọ́n náà fi ń sin lọ́wọ́ yìí kò sọ́nà bẹ́ẹ̀ kì í sọ́nà ọlọ́run ẹ jẹ́ ká ju ìyẹn mú sísìn. ẹ̀sìn Islam lẹ́sà bí mọ̀járó bí dáàwà bí láhàkì kan ó kọjá káyọ̀ sọ pé mùsùlùmí ni mí ká sì mọ òórùn gbà ó ti mùsùlùmí ló pẹrẹ tàbí mùsùlùmí ni kó sì parí kó sì ká sì máa rí pé kò sí ìsìláàmù lára ẹ. nínú ìka ní ìta bá fi ọmọ èèyàn tì sí nínú ìkan tayé tí ò bá kájú ẹ wọn a máa sọ pé yorùbá a máa sọ pé àfihàn ìjòyè àwòdì kò lè gbàdìẹ èèyàn pẹrẹ ní mùsùlùmí ìtumọ̀ kálímà yẹn gangan ni kákọ́ wá lọ kẹ́nìkan kan obìnrin ẹ̀ léèrè pé ṣé mùsùlùmí ni mí ẹ mọ̀ bíra yín lójúmọ́ kémi náà mọ̀ bíra mi táàbù kò láyé yóò tọ̀ mọ́lẹ̀ sọ wa lọ́kàn yóò mọ̀ sàlékún mọ́lẹ̀ lọ́kàn wa hali ana muslim ṣé mùsùlùmí ni mí torí pé ọlọ́run sọ pé wà látàmú tún nà ilá wa antum muslimun ẹ rí i pé ńgbà tẹ́ ẹ bá kúrò láyé wọn ẹ kúrò láyé gẹ́gẹ́ bí ẹlẹ́sìn islam ẹ máa wọn abẹ́rẹ́ ayé lọ títí títí torí àwọn bàbá kúrò láyé gbogbo bàtà bá ti kó láyé kì í sì gbà tó pẹ́ torí àìmọ̀ náà ló sọ dìgbà tí ò pẹ́ ẹ máa wá bẹ̀rẹ̀ ilé ìgbé mùsùlùmí ni mí ẹ jẹ́ ká sí ìsìláàmù débi wípé bí wọ́n ti máa ń fi àwọn èèyàn ló kọ́ tí wọ́n máa ń fi iṣẹ́ táwọn èèyàn ń ṣe é pè wọ́n tí wọ́n máa ń pe télọ̀ ní télọ̀ tó ń ti gbàgbé pé Abdulaziz ló kọ ẹ̀ tí wọ́n ń pe dírẹ́fà ní dírẹ́fà tí wọ́n ti gbà yìí pé Ibrahim lórúkọ ẹ̀ níbo mi ìta bá ti ń fi iṣẹ́ èèyàn pé èèyàn tí ìbá tẹ̀ ń tẹ̀ mọ̀ tẹ́lẹ̀ yóò pẹ́kẹ́ tó mọ̀ ń kọ́ ń tọ̀ wọn torí pé n ti ń ṣe lọ́nu àtàmọ̀ kó mọ̀ ìṣe pé n tí ó ṣekú náà nù àti tó bá pààrọ̀ ọ̀sẹ̀ rẹ̀ ló kí wọ́n mọ mùsùlùmí bẹ́ẹ̀ torí tùmọ̀ ẹ̀ gangan ni wípé mo ju fájú sẹ̀ sílẹ̀ fọlọ́hùn nínú sọ́tún bọ́kọ́rọ̀ ayé ọgọ́rùn-ún kàdí mẹ́jọ two hundred and eight. ẹ̀yin mú mi ní òdòdó lọ́ọ̀ ní òdòkóló fi sílímì káfa sílímì ẹ̀lọ́wọ́ tafsiru kálímà yẹn nìkan nínú ayé àwọn ìsìláàmù ni. ibi tí ó jẹ́ kẹ́ ẹ̀ fàlàáfíà àtìfọ̀kànbalẹ̀ lọ ayé nípa ìjọsìn fọlọ́run onáà ní ìsìláàmù. ẹ wọnú ẹ̀sán yanyan wàlá àtàtàbí ń kótó wá ti ṣètọ́n ọlọ́run tí wọ́n sọ pé tútù wà ọ̀nà tí ṣètọ́nù rìn ọlọ́run sọ bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tí sùn ìtumọ̀ wà gbogbo àtọ́lọ̀ máa ń sọ̀rọ̀ ọ̀nà àbàjẹ́ gbogbo àtọ́lọ̀ máa ń sọ̀rọ̀ ọ̀nà òdodo ọ̀nà plural ni máa wá pé méjì gbogbo àti bá ń yóò máa mú wa ní púpọ̀ wà láàjà tẹ́lẹ̀ ń kò wà wá ìṣẹ̀ ìtọ́n gbogbo ẹni tí ń rìn ojú ọ̀nà èṣù kìí sọ̀nà kan náà ni wọ́n bá wọ bẹ̀ ojú tẹ́yìn bá pẹ́ láyé ó lè jẹ́ gbogbo ọ̀nà gbogbo àwọn èèyàn ẹgbẹ̀rún yẹn ojú ọ̀nà tí wọ́n rìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ojú ọ̀nà èṣù ni gbogbo ẹ̀ ẹni tí ń sin náà lódodo nìkan ni wà lójú nípa ala rí esi tàbí ká sọ pé ìdàpọ̀ burú nígbà tá a bá dọ̀rùn àmọ̀ mọ̀ọ́tọ́ tá a bá mọ̀ọ́tọ́ lọ́run mo nígbà lọ́wọ́ àtàkùnṣe tó wáá pé lóòótọ́ nígbà tá a dọ̀rùn la tó mọ̀ọ́tọ́ wà ní ẹ̀rùn nílà nígbà lọ́wọ́ àtàkùnṣe torí ẹ̀bí ògbẹ́dì máa sọ bẹ́ẹ̀ lérè pé sá padà wáyé wá àtàkùnṣe àwọn kan kó láyé báyìí lọ́wọ́lọ́wọ́ táwa ń kí ló kù iná ló kù báyìí kò sáfùsẹ kankan mọ́ wọn mọ gbọ́dọ̀ rọbìrì yọhún àmọlẹka ni wọn pè ní rọpò torí ẹni tó ga jù ńgbà tẹ́ mi fẹ́ bọ́ ló ti ń wò òun ni àmọlẹka ti ń gbẹ̀mí ẹ̀ rìjọ́hún ọmọ wa ń kúlóra torí pé àwọn orúkọ sí olùmọ̀ wọn ní kólófà tó fi sẹ́kì ọmọlẹ́kùn ló tẹ̀ ọ̀kan ni àmọlẹka ti ń fẹ̀mí yọ èyí ṣe sẹ́ni tí ń jáde láyé òbá fún pé rọbìrì yọhún ẹ̀yin olúwa ẹ dá mi padà tóbi pò tóbi lò wọ́n lẹ́ àpapọ̀ àpapọ̀ bíi jàmá wọ́n ní ẹ̀yìn ó rí ẹni tí ó gbẹ̀mí lẹ́rẹ̀ ó sì rí àwọn tí wọ́n fẹ̀mí lé lọ́wọ́ nínú pé jẹ́ mọ̀lẹ́kà àti àbí mọ̀lẹ́kà yà ọlọ́mọ sì ti wà níyàwó ní wọ́n fi sọ pé ẹ jáde padà làálì àmàlù sọ̀ọ̀lẹ̀ ha ń lè ṣe dáadáa padà bẹ́ẹ̀ bá jẹ́ ń lọ báyìí fi máa tààrọ̀ tí mo ti sílẹ̀ tí ì ṣe wàlẹ̀ yàgò wọ́n wá sọ pé ń ha kálímọ̀ tó ń hó àkọ́ ha ọ̀rọ̀ tiẹ̀ lásán mọ̀ lélẹ́yìn wà mí wọ́rọ̀ ìhé fún ilé ayé òní yorùbá kú bá a bá ti gbẹ̀mí ẹ̀ báyìí nìsín ni wà tó fi jọ gbẹ̀rẹ̀ nù. ayé náà máa fi kò sẹ́nìkan tó yọ kóònù lẹ̀ ara ojú ọ̀nà ìsù nìyẹn ẹ wo èèyàn eléyìí náà kan ẹ wo èèyàn tó pé àkúdà débi pé ẹlòmíì tó ti gbọ́ wá sí ọkẹ́ ó sì mì pé á ah, ìrò pé níta ń gbọ́n kútúbà yìí torí òdodo ọ̀rọ̀ wọn fi rinlẹ̀ lórí rédíò yìí pé àkúdà ah, ẹ̀ ń pàtó yá ló wá bímọ ó wá dúró ní gàmbàrí ló wá ní ẹmọ nsọ ológunmọ̀sọ ó sì júwe ilé àtàgbọ ilé ló bá kọ́ ọmọ wọlé ẹni tó wá mú yín bọ̀dà wọn bá rí mọ́ kí wọ́n ló kọ rẹ̀ Abdulateef ni á ah, sàárè rẹ̀ sínú o ẹ̀ máa wojú tóbi Ọlọ́run làtí tí wọ́n dákọ̀ ìsàárè rẹ̀ nù gbogbo ẹ̀ wà jọra wọn lásìkò ìdílẹ̀ kí ni wọ́n fọ̀ kúrò lọ́kàn yín kìtàbù lọ́wọ́ sunnatu rasulihi sallallahu alaihi wa sallam kíra ọlọ́run ti ṣe alukur'an ni àti sunnata nabi sallallahu alaihi wa sallam onóògbé kò ọ̀kan rẹ̀ nínú àyà nínú àyà tí mo kà wà mí wà rọ́ ìhín bárísà tún bárísà kù ni wọ́n wà ìlà yawmi yub'athun tóbi jọ́gbẹ́ lọ́ọ̀kì yánà tí wàá ní ìjà bárísà kù ọlọ́run ní báńsákù lẹ́yìn tá àgbẹ̀mí rẹ̀ ó wà tí ó fi dijọ́ gbẹ̀rẹ̀ kìyàmà kí wọ́n á ń jẹ́ báńsákù èdè tí àlùkò tọ́lá sábì sàlùkùrán kalẹ̀ nìyẹn agbègbè méjì ayé àtọ̀run ni kèé ṣe kó ti dálù kìyàmà tán ó sì ti kú láyé ibi jẹ́ báńsákù nìyẹn a sì mọ̀ báńgbé ra wa bò sínú ìpẹ́ ẹ̀mí nìkan ńlá rí ẹ̀rí pé ọlọ́run máa dà láàmú lọ tó fi dijọ́ náà tó bá jẹ́ ọ̀tọ̀ ọlọ́run ọlọ́run sì máa fún níkẹ́ tí ó fi dìjọ́ náà tó bá jẹ́ ní ọlọ́run wọ̀lẹ̀ yẹn àdùnnú láì ṣé bá wà sáà fi gbébò sí abẹ́ ìpẹ́ ṣé bá ń rí kẹ́ àti ìdààmú lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà táà náà bá sùn àbẹ́ mọ̀ pé ikú lórun ikú ni bá a ti sùn yẹn ihun tí òun jẹ́ tí wọ́n gbé wa lọ sàárè láàárọ̀ ọjọ́ kejì ni pé ńgbà tí wọ́n tí wọ́n ta wá ń pẹ́pẹ́ àdìde padà wọ́láyà fẹ́ẹ́ lò bí òkú ṣe kú gan tàbí fi wọ́n bẹ́ẹ̀ náà la sùn àyà Kùránì ló jẹ́rìí sí tọrọ kan náà àyà kan pé ẹni tí mo bá dá padà nínú yín lẹ́yìn ìgbà tẹ́ ẹ kú tán ọ̀run láti fún ọ̀rọ̀ ọ̀run ọlọ́run ṣe sọ ẹni tí mo bá dá padà ó wà sáà tí ò bá padà bó ṣe sùn yẹn ó ti ba lọ náà nù nínú ojú oorun yẹn. ọlọ́run ló mọ iye ntẹ́nì kọ̀ọ̀kan wá lè sọ iye tójú ẹ̀ ti rí nínú dáadáa àti bí. ọ̀nà kan tó nínú àwọn ọ̀nà èṣù a lè kọ́ ọ̀nà èṣù tán ọ̀rọ̀ ọ̀nà ọlọ́run nìkan la lè ṣàlàyé fún wa torí pé àní tún yàtọ̀ sí ọ̀nà èṣù a máa tún yàtọ̀ sí ni pé ọ̀kan tó nì ọ̀kan tó nì ẹ wo iye èèyàn tó tún oorun kí á ló fà tó fi ṣèṣ a ní àlábà ìlú ńlá la hawla wala quwwata illa billah àlábà ìlú ńlá olómìnira ojú ọ̀run wọn ti pèun pèun lọ́bù pè ọkọ onú Islam kódà àwọn tí wọ́n máa ń sọ pé wọ́n pe àwọn sínú Islam látòjú oorun tàbí olómìnira bẹ̀bẹ̀ tí ó jẹ pásítọ̀ sọ pé òun rí i pé wọ́n pèun látòjú oorun bífọ́ ọkọ tó sùn wọ́n ti pè ọ́. tí ó tí ó àjẹpé ìpèjú wa sọ ọ́ di mùsùlùmí ẹwọ́jọ́ ti kalẹ̀ ẹwọ́jọ́ ti dá wa tó sọ pé aláṣọdẹ rọbí kun sọ́tọ̀ àlàárọ̀ sóra ẹlẹ́ẹ̀kejì aya one hundred and seventy two aláṣọdẹ rọbí kun wọn àti lẹ́dàá báyìí àti ìmọ̀ra mo jẹ́ àbí yín ìkárí ọlọ́run retí ká fèsì pé kò sọ pé kò retí yes or no ọlọ́run ti rìnlẹ̀ ní pé èmi ni rọ́ọ̀bù kún èmi mo dá yín èmi ni mo ní yín lánàá kápá èmi ní sì máa ṣèjẹ́ ẹ̀ mo fún yín èmi ni mo sì ní remote control yín lọ́dọ̀ tí mà á da yín mo ti fẹ́ àtìgbà tẹ́ ẹ bá jáde àtìgbà tẹ́ ẹ bá kúrò mbẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ọmọ ádámà dáhùn gbogbo ọmọ ádámà tó wà sáyé àtàwọn tó ti lọ wọ́n ní bala àgbà onírọ́pù ṣùgbà wọn á ṣẹ̀ṣẹ̀ ń pè òun tó ṣẹ̀ṣẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ òun nísìn ó mọ̀ pé tí wọ́n bá tún pè ìjọ mi yóò tún kó ní Islam àbẹ́mọ̀ pé èṣù ń gba ojú oorun wa kọjá eléyìí ò tó nípa àti Islam kò tó ni mo fẹ́ fàyọ láàrin yẹn àfi kó gbàgbọ́ yé kí ni kìtàbù Ọlọ́run àti sunna anabi sallallahu alaihi wasallam tọ́lọ́n bá ti bá a ṣe tó fi sábàbí kan wọ gbogbo sábàbí orí owó gbogbo wọlé Islam kó sáà ṣẹ̀ṣẹ̀ wá wádìí ìmọ̀ tí mú yẹn rinlẹ̀ sójú ọ̀nà òdodo tí òfin ní kó mbẹ mọ eléyìí lè kan ló lè sọ sí ènìyàn gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo. alislam dínú làákì wà sí ìsìláàmù nìkan ló ṣẹ́kù tá à ń bẹ lọ́hùn kọ́lọ́hùn sẹ́wà kù ẹ̀ títí bá ti pàdé ọlọ́hùn òun nìkan ló ṣẹ́kù lẹ́sìn òdodo. bí ẹ bá fẹ́ wá tùmọ̀ fẹ́sìn pé tẹ́sìn bá báwo ló ṣe yẹ Islam lẹ́lẹ̀ ihe yóò yà yín lẹ́nu ní gbogbo ojú ọ̀nà míì táwọn èèyàn rìn pé ah, eléyìí ò lè jẹ́sìn gẹ́gẹ́ bá lẹ́nu ìrọ̀lẹ́ àlẹ́ sàlám bí ṣe ń sọ nígbà tó ru òrúurú òṣùpá wá yọ ó kò lè jọ ọlọ́lọ́run ni kò lè jọ ọlọ́run tún yọ ọlọ́lọ́run ọba tí ó mú káwọn eléyìí ó máa wá tí wọn sì ní sí mọ́ òní òjò náà ọba bíi pé fàkọ́rọ̀ ni ọba tó dá mi ara tó máa rọ́bù nìyẹn ọba tó dá mi anẹ́lẹ́dọ́ ni òsì tí ìjà nàbì lọ́jọ́ náà lọ́hùn òtí sọ̀rọ̀ yìí o ìwòye sí ni o gẹ́gẹ́ bá nàbì wa ṣe ń jókòó àwọn ọmọdé wọn anabi ibrahim na anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò sí ìdá anabi tó náà fi ń kò sí kòtò hira tó náà fi ronú nípa ọlọ́run kó tó di pé jibril wá bá ń sallallahu alayhi wa sallam. ẹ̀sìn islam òun ni kájúwọ́ jùsẹ̀ sílẹ̀ fọlọ́ọ̀ba tán yányán pẹ̀lú mímu ní àṣọ níbi ìjọsìn níta bá ń fọ́ lọ́hùn ẹ má fẹ́ lómi o níta bá ń fún ọlọ́hùn ẹ má fún ẹlòmíì níta bá ń fún ọlọ́hùn tọ́lọ́hùn pè lẹ́sìn ẹ má fún ẹ̀dá míì ẹ̀rí kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ làwọn bábábábá fi sọ di ẹlẹ́sìn tuntun àbónígbéraga orúkọ sápọ̀ látara àìmọ wólẹ̀ àìmọ tẹrí àbí kúnlẹ̀ àbí lóso gbogbo ọ̀nà gbogbo ọ̀nà yóò kọ́ bá gbà nígbà tá a bá ń kíra wa. ìgbéraga wọn kò ìfẹ́ lómi àìlẹ́kọ̀ọ́ wọn bá lómi tù sí ẹlẹ́sìn tuntun wọn bá lómi tù sí kò síbi kankan tí wọ́n fi lajú láyé àti tí Islam bá wà tí wọ́n bá lajú ń bẹ̀ wọ̀ láìláàtí tí ó bá fi dé Islam àti samson rọ́pìlì káàdà wọ́n lajú lálàó jìnnà tí ìbá ti kọ́ làjú yẹn àrísíèsì wá padà sára Islam wọ́n lajú lálà tó dì nìyẹn ibi tí wọ́n bá ti ń wólẹ̀ fúnra wọn mo fọlọ́run bá bóra fún yín wọn lajú sí Islam ni wọn lajú sí Islam ni tí Islam bá débẹ̀ àtúntò dáadáa ó bá wọn. ẹ̀kọ́ ìrẹ́rẹ́ nílẹ̀ ó dájú gedegbe nínú ẹ̀sìn Islam tó gbọ́ àwọn bàbá wọn nílẹ̀ Yorùbá náà sọ pé ìdọ̀bálẹ̀ kì í ṣe wà onísìnyìsì ti dọ̀bálẹ̀ wọ́n sì tún dọ̀bálẹ̀ kì í ṣe wà tí wọ́n ni wọ́n wá. gbogbo orú dọ̀bálẹ̀ oyè kan ọ̀tún oyè kan òsì tí o bá sí gbèrè tí ò bá rẹ̀rẹ̀ nílẹ̀ ń bẹ̀ tó fún yàn tó yí ká tó yí ká òsì tó tún ká ọ̀tún òun náà yóò padà fi lọ fẹ́ ká ṣe fún un ẹ dákun sí àpọ́nlé nu. ànábì sallallahu ta'ala wa sallam ẹ rà bá wa ṣèwádìí a ní ìkáyé tí a bá dáàpọ̀ ẹ̀ níbí tọ́lẹ̀ kan bá wà tí gbogbo ayé òkè gbọ́ pa dáàpọ̀ ẹ̀ gbogbo bílíọ̀nù èèyàn tó wà láyé tó jẹ́ lẹ́sìn òdodo ní ó sọ pé sallallahu alaihi wa sallam sẹ́ni ẹ̀sẹ́ ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ fún sẹ́ni ìrẹ̀lẹ̀ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ fún sẹ́ni kan tó ń wà láyé tí lè sọ bẹ́ẹ̀ fún táyé òbí tán tí wọ́n máa kúnlẹ̀ ìbéèrè kejì tí òun dàgbà lọ́jọ́ orí àtòrí pé tí tíyèsí kúnlẹ̀ ni pé òun gbogbo wọn nígbà tí ń bẹ láyé ẹlẹ́ẹ̀kẹta tí àbí léèrè pa tó jọ bẹ́ẹ̀ ṣé kò fún wọn létí pé sàkóńfà mo lòdì sí capital no lànàbì fìdèsì sallallahu alaihi wasallam mo sí àtìgbà lọ náà rántí wa téèyàn bá wà gba nǹkan kan tó ń bẹnu ọ̀rọ̀ yìí téèyàn bá gba nǹkan kan gbọ́nù tánàbì mú wa nígbà tí bá ń ẹ̀ ni mí yóò rí i pé ọ̀rọ̀ òun kọ́ máa ń bẹ̀ yẹn tó ti kọ́ máa ọ̀rọ̀ kan bá sì tó o. ó ti di ẹ̀sìn ó ní wàhálà tí ń tàtọ́ pàbó ọwọ́ ni kẹ́ ẹ bọ́ra yín ọwọ́ ni kẹ́ ẹ ti kíni ọwọ́ ni kẹ́ ẹ bọ́ra yín kì ti pẹ́ kẹ́ ẹ kọ̀kọ̀rọ̀ àbí kẹ́ ẹ máa ìkúnlẹ̀ kì í Yorùbá ẹnu kọ́ àwọn gbogbo gbà. bàbá bàbá wa tẹ ìjókòó yẹn bẹ́ẹ̀ bá kíra yín tí o sì lọ́jọ́ orí tó wà bá ti bí ìdọ̀bálẹ̀ nínú wọn ìdọ̀bálẹ̀ fún dòní àṣà yorùbá nù kìí ṣe kúnlẹ̀ yorùbá àwọn kan náà máa kúnlẹ̀ bá àti máa tún dáhùn lálàfà àti máa kúnlẹ̀ fúnra àwọn kan náà máa kúnlẹ̀ kìí ṣe ti yorùbá wọ́n wò pé àwọn ò lè dọ̀bálẹ̀ pé ẹ ká mú tàwọn oníkunlẹ̀ eléyìí náà kìí ṣe náà sallallahu alaihi wasallam nínú àgbọ́yé yorùbá obìnrin ni wọ́n yàwòrán ẹ̀ sórí ìkúnlẹ̀ kìí sọkùnrin. So

lẹ́yìn náà àwọn èèyàn tí wọ́n máa ma kán àwọn onísúnà náà mo máa gbọ́ lẹ́nu wọn èmi ò gbà ó dòní pọ́nmọdé ò lè náwó sàgbàlagbà ẹ fún ara àta yorùbá ara yorùbá lẹ́bù náà tún nù oníṣẹ́ ọlọ́run sọ wà láti ń tàtọ́ pàkó ǹjẹ́ ẹ máa ṣe ni pé ẹ máa bọra yín lọ́wọ́ ẹ máa bara yín lọ́wọ́ ó náà àbí ó ẹ dá ẹ dá mi lóhùn. gbàdúrà ọlọ́run kọ̀ǹfàmù ẹ̀ pé ẹ máa bọ̀ lọ́wọ́ ni kì í e kúnlẹ̀ àbí ó di ẹ̀sìn àbí kì í ṣe ẹ̀sìn ọ̀dà ẹni tó bá wáyé ara gágá kọ́kọ́ ṣe nǹkan tó jẹ́ sìn sóun ló lọ́lá jù àbẹ̀ tó tẹ̀lé ẹni tó tètè yára síbi nǹkan ẹ̀sìn pé mo fẹ́ tètè gbalada òun ló lọ́lá jù òun ló lọ́lá jù lẹ́yìn wá tẹ́ ẹ bá sì lọ ẹ̀ ń ṣe bí àwọn èèyàn múra ọmúra báyìí ẹni tí ò bá kíyèsí tẹ́lẹ̀ kó kíyèsí àwọn èèyàn lọ múra àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́pàá máa tẹ̀lé fún gbogbo wa náà sunna yẹn ò tán ní ọmọ kéèké náà ló kọ̀ọ̀kan wá salamu alaykum nígbà tí bá oúnjẹ ìsinu sínú mọ́sálásí báyìí máa ń pè yín yahaj yahaj yababa yabala pé ta ló ń sí ọmọ tí ò tọ́ àbíkán ìwà ẹ̀sìn ní ìfẹ́ tíró ọlọ́run àti súnà nàbí sallallahu alaihi oníkálọ̀ dìmú kálọ̀ gbọ́yé láti lè rọ̀ fọ́lọ́ ọba tán bákan náà ìsìláàmù dínú wa dawla ìsìláàmù náà ló ìsìláàmù ní mọ́sálásì ìyá mọ́sálásì ètò mọ́sálásì àtàwọn kan ní ìtọ́rọ̀ wọn mọ́sì òun ló bá lọ ní báàsì sí orí ìjọba ayé tá a wà lórí ilẹ̀ àtijọba tọ̀run títà kìáàmù ìsìláàmù lójú wẹ̀ ẹnu kíra mi jáde tí ń sàlàyé ìgbà tá a bá kú tán ẹnu kíra mi jáde àwọn tí gbogbo èèyàn ti ń gbọ́ mi ń mùsùlùmí ń gbọ́ mi ẹ ti mùsùlùmí ń gbọ́ mi ẹ mú mi jáde ẹ má kọ sílẹ̀ mi jáde tí ń sọ nípa bá a bá kú tán. bá a ṣe sìnkú bá a ṣe wẹ̀kú bá a ṣe gbókùn sáré àtàwọn nǹkan tí ó máa tẹ̀lé bá a ṣe pín ogún tó fi sílẹ̀ gbogbo tí mo kà á lẹ̀ pátápátá àwọn èèyàn ní ìsáàdì ẹ̀ ni bó ṣe yé wọn bó ṣe yé wọn sí kò sínú kíra mi gbọ́dọ̀ tó wà bẹ́ẹ̀ kan mọ́ wọn fún mi. ìjọba àtàrí àtìsàn kíámọ̀ àlámẹ̀rí yẹn méjèèjì inú ìsìlámù ló wà. pétáyé ìbátan irin ń bọ̀ kẹ́ lè fún inú tá nàbí tọ́lọ̀ gánà nàbí ni sallallahu alaihi wa sallam. nínú ẹ̀sìn Islam àríjọsìn àrí ẹjọ́ dídá àti iṣẹ́ káfara ti iṣẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala àrítùmọ̀ ìpeni sójú ọ̀nà ọlọ́run inú ẹ̀ àtúrí jihad abẹ́rẹ́ nǹkan tó bá di wípé wọ́n gbógun tẹ̀sìn ọlọ́run pé kò ní jẹ́sìn ọlọ́run lórí ilẹ̀ níta fi wà lórí ilẹ̀ ń bì láyé tá ń gbé yìí ó ní wípé arán náà bá sì tàbí ní ìnù kò ju bá ń lọ àpadà sí abú gbére òun ni kéèyàn máa jẹ́ lẹ́sìn Islam kó mọ̀ jẹ mọ́ wàlá àtàmùtúnà ìlà wà á ń tún mùsùlùmù tí yẹn bá parí Islam síbi ikú ó mọ̀ níyì o àmọ́ tó bá parí islam síbì kan ikú òsì tí ì dé á ó mọ̀ tẹ́ o láyé àtàlùkì á mọ̀ torí ẹ̀ lọ́wọ́ fi sọ pé ìwọ ànábì sallallahu alaihi wasallam ìwọ ànábì wojúṣẹ́ ni gbógun tì wọ́n padà nígbà tí wọ́n gbógun tì ọ́ torógun tí wọ́n gbé tì ọ̀hún yóò gba islam lọ́wọ́ yín ẹ̀ ní sí islam wọn ẹ̀sìn abẹ láyé orígun ńlá ni ẹ̀ ní islam ṣe mọ́ ẹ̀sìn mọ́ abẹ láyé òfò ńlá ni àdánù ńlá ni wàdálíkà huwa al-khusran mubin nínú suratul hajj àyà kọkànlá ọlọ́run ló tó ga tó bẹ́ẹ̀ kò sí islam ṣe mọ mọ ó sì kù lára yín òfò ni o ọlọ́run kò mọ́ jà sófò. lọ́nà ọ̀sìn sọ pé ìwọ náà gbógun tì wọ́n padà wàhálà wo jihad ní jihad anabi sallallahu alaihi wasallam ó ní ẹ má bẹ lọ́hùn ogun la tatamannu liqa al-adu ẹ má máa kàfé abẹ́ jagun tayé náà rà lámàrí tayé náà tó yí bá pẹ̀lú mi aníkàfẹ́ ẹ̀ jagun kí ogun ẹ̀ tó dà bó bá ti dà kí ogun ẹ̀ túká tábà sì fún lówó oúnjẹ yé wọn sọ pé ọlọ́run dákun ṣàánú wa o ọ̀rọ̀ wọn bá yí padà ọlọ́run já fọkàn balẹ̀ ọlọ́run já lò pẹ́ báyìí o sóye òun sì ní pariwo ogun ní lóṣù tó lọ. tọ́wọ́ á di pé ìsìláàmù ò ní ṣe é ṣe mọ́ lórí ilẹ̀ láti máa ké sí gbogbo àwọn èèyàn tá a jọ ń gbáyé eke ni ká gbàgbọ́ yẹ islam ká gbàgbọ́ yẹ làkùn dínú kó wà lè yà dín ẹ̀fẹ́ lẹ́sìn islam lọ́rùn lẹ̀ níta bá kànú síra wa tó yẹ pa àti bá bẹ́ẹ̀ tí èsì padà dé alẹ̀ la gbé wa ẹjẹ́ afọ lẹ́sìn islam lọ́rùn bàbá mọ́ wọn ò ní tiwa o ẹ̀lẹ́ ìlékè ìfẹsẹ̀nilẹ̀ lórí òdodo àti lílékè lórí àwọn alámọ̀bẹ lọ́wọ́ ẹ̀ múlẹ̀ fi tán fi wọ́n lẹ̀ láyé sẹ́fà anábì lẹ̀ tóbi kó láyé sallallahu alaihi wasallam tí wọ́n fi ilẹ̀ lọ́rùn tóbi kó láyé for twenty three years bárúkà ń fi sọ̀kalẹ̀ bàbárúkà ń sọ̀kalẹ̀ tán tí ò wá ní sí àyà mi àbí súrà mi tí ó sọ̀kalẹ̀ mọ́ ìgbà náà lọ́lọ́ twenty three years yẹn pẹ̀lú ogójì ọdún tó ti lò kó tó dà nábì ọjọ́ sixty three years ẹ máínọ́ọ̀sì fọ́ọ̀sì àkọ́kọ́ kò tí ì sọ kálímà kan fún ẹ̀dá ọmọ ádámà pé ẹ̀sìn islam ó sì ti rí ni twenty twenty forty to twenty three years tó lé tó fi jẹ́ sixty three years ẹ lọ kàtàn àgbésí ayé ẹ̀ ní ọdún mẹ́ta ó lé lógún èyí ó rí wípé ọlọ́run bá tóbi ọláyà aláàánú ọlọ́run ọlọ́run bá títì máa dúró tẹ́ni tó bá dúró tì ní ànábì òsínmi tó fi kúrò láyé sallallahu ta'ala sallam lórí pé kóòlù la ilaha illallah ẹ̀sìn náà ní àtò ẹ mọ́ sí mẹ́bọ̀ mọ́. àbòsí tó ga ni tó bá ṣẹlẹ̀ wípé à ń pẹ́ ní tí èsẹ̀lẹ́sìn ìsìlámù ní mùsùlùmí. àyìn tóun náà ti jẹ́ nìkan tó ti kápá kété sẹ́sì Islam pẹ̀lú nǹkan ọ̀kan nínú tí màá jẹ́ ká mọ̀ pé yẹn ṣe mùsùlùmí mọ́ tá a sì rí i pé ó ń tọ̀ ń ti ń bẹ nínú ẹ̀ a máa wá wò pé torí ká mọ̀ tẹ́ torí káàrin wa mọ̀ dàrú lábàá máa fọwọ́ wọ́wọ́ pẹ̀lú ẹ̀ a ní encouragement tó dáa bódodo nìyẹn nínú àwọn ṣe títí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó gbajúmọ̀ láwùjọ wa òní kéèwò sọ̀rọ̀ ẹ̀dẹ́lẹ́bọ èèyàn ń sọ pé inú awo báyìí lòun wà wọn sì fi bò mọ́ àìsàn bá rí oníbàlẹ̀ mùsùlùmí ó sì sọ pé inú awo báyìí lòun wà àwọn ẹlòmíì nínú ẹlòmíì tí ń gorí mímbà ìsìn kótóbà ẹlòmíì sọ pé òun ti di wọléwọ̀de àlùjànnú èsù tó ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹlòmíì sọ nínú kétéètè ẹ̀ tí wọ́n ń tà ní tọ́rọ́kọ́tọ̀ tí wọ́n fi ń jẹun àti ń gbọ́ ẹtún ẹtún mọ sọ pé àfọ alágbájá ẹlòmíì nínú àwọn èèyàn òkú ni wọ́n dì mọ́ tí wọ́n ti ń ṣe tọ̀wáàfù sàárè wọn títí dòní ó ń bẹ ní ìlú kọ̀ọ̀kan àti núùran kọ̀ọ̀kan àti orílẹ̀-èdè kọ̀ọ̀kan bí wọ́n ti ń ṣe tọ̀wáàfù sàárè ẹ sì máa wọn ti ń lọ bẹ̀rẹ̀ ṣe tọ̀wáàfù. nígbà tẹni tó kú yẹn ń bẹ láyé òun náà lọ́lọ́ wọn tí wọ́n ń sìn nígbà tó kú tán sàárè ẹ̀ ni wọ́n yípo tí wọ́n bá yípo sàárè ẹ̀ tán ó bẹ̀ lọ́ọ̀ ń bẹ̀ fúnra wọn gbogbo ẹjọ́ bá ti dẹ́ òsínú tògbómọ̀ṣọ́ ìbẹ́ńbẹ́ ìbàdàn bẹ́ńbẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí wọ́n rò pé wọ́n lámì wọ́n lámì wọ́n lámì láaka nínú ẹ̀sìn Islam wọn gbé wọn lórí jẹ́ o wọ́n bọ wọn ni o. ẹni tó bá fojú hàn pé nù sẹ́sìn yẹn ló wà kẹsẹ̀ mùsùlùmí òdodo àti náà bá túbá. ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn ń paran python wọn ná ayé ti fẹ́ jẹ́ lágbájá tán wọ́n ti jẹ́ ìlà méjì nínú ìlà mẹ́ta tó ní ẹ̀ gbọ́dọ̀ pẹ́ran fún un ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó pẹ̀ràn fáyé ó ti kó ní islam o ó ṣẹ̀ṣẹ̀ gba islam ni àwọn èyí tó le kókókókó tó yẹ pé ìwọ ṣẹ̀ṣẹ̀ gba islam kó tó di mùsùlùmí padà òní mò ń kà jáde o yóò ṣẹ̀ṣẹ̀ gba islam ni pé torí káwọn yẹn mọ̀ bá gbẹ̀mí ẹ̀ kì í sọ ọlọ́run ní òní gbẹ̀mí ẹ̀ mọ́ kò sẹ́ni kan tó lè gbẹ̀mí àfọlọ́hùn tá a bá sì ìsàfọ̀mọ́ eléyìí nínú ọkàn ìbéèrè tí mo ní àmọ́ ìbéèrè àwọn adéèrè pé ni mí ẹni ò ti rí pé ẹ ti ìsìláàmù gúgi lórí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá nígbàgbọ́ pé ẹnìkan ò lè gba ẹ̀mí yìí àfi Allah torí kò sẹ́nìkan tó dáa àfi Allah àsìkò òjò là ń bọ́ sí díẹ̀ díẹ̀ yìí lẹ́nu pé òjò sì dé dáadáa àti ń gbọ́ pé wọ́n tì ní wọ́n tì ní wọ́n tún bá àtùmọ̀kọ asákèsì pétò nínú àsìkò gbígbàdúrà tó ga jù rọ̀mọ̀dán jẹ́ kan bẹ́ẹ̀ sábà túbá ká túbá tán pọ́n tútú bá táwọ́bà tá nà sọ̀hà tó mọ́ tó mọ́ nise bí wọ́n bá ń sọ fún ọ pé wọ́n èyí tí jòtọ́ ní rárá àní wọ́n ti níṣẹ́ ọtí kò ní ìsìlámù nù. ọ̀rọ̀ òjò ọlọ́wọ́n bá sọ àwọn ọ̀tá ó ti fi àwọn ọ̀rọ̀ márùn kan iná náà fi tì tó ti jẹ́ pé ìmọ̀ ni tó ga nínú ẹ̀ lòjò ọlọ́run ní wàyò náà ń zí lórí èmi ni mò ń sọ omi kalẹ̀ ẹ wàá rí nínú ọ̀rọ̀ òjò tayọ wípé ọ̀rọ̀ yẹn òjò wípé àwọn sì sọ pé òun lòún kọ́ńtúrò òru àtọ̀sán àtọ̀sán tì sọ àwọn eléṣù ilẹ̀ yorùbá yẹn òróòlù àtọ̀kán sí wọn agbára wọn ti débẹ̀ torí àwọn ṣe kan ní ìpínlẹ̀ súnmọ́ alọ́wọ́ táwọn pé tó bá dọ̀la àmọ̀ tẹ̀síwájú èyí tó wá lè bàjẹ́ mẹ́ẹ̀ àsáré sọ pé ẹja sáré parí eléyìí kọ́ bàbà bàjẹ́ dọ̀la wọn ti òru wọn ti ọ̀sán pé dúró ná wọn ti lágbára débẹ̀ ni wọn ò ti ti òru pé ṣe sùúrù à ń sùn lọ́wọ́ torí táwọn èèyàn fi ṣáájú ẹ̀ ń bẹ lọ́wọ́ wọn. wọn ò tí ì ọlọ́run ti dá kọ nínú àwọn nǹkan márùn yẹn ọlọ́run dá kọ òjò ń ó dá kọ àlìkìyámà ìgbà tí ó ó dá kọ ní ọ̀mọ́tàdínlẹ́nà fún bíi ayé tàmù ibi tẹ́lẹ̀ kan kù sí ọlọ́run sọ ń ọlọ́run ní gbogbo ẹ̀ fi ọba ni o. ẹni tí bá ń gbọ́n táwọn èèyàn ń wí tí ń bá wọn wí tí ò mọ bó ti léwu tó tó sì gbọ́ wàhálà tó jáwọ́ mẹ́ẹ̀ tó sẹ́sẹ̀ fún la ọ̀rọ̀ tẹ̀ mọ́ wọn ṣùgbọ́n ẹni tí ń bá wọn yẹn fà pé àní òun ó lè sọ pé bóun ti ń bá yín sọ̀rọ̀ ìgbìyànjú òun gan lè tìjò. ẹ sọ fún náà pé tí ọ̀sán àtòní tò sẹ́mù lòrùn wọ̀ tí di sọ́ọ̀dì tò éèdì lọ́wọ́ yóò bá bọ́. ẹ sì ní èdè àti bíléèrè láti fún lẹ́rìí kan tó lágbára ju ẹ̀rí làákàyè lọ tó mo bi ẹnìkan léèrè kò sí ìpọ́sẹ̀ kan ní ìsìn mo nígbà tó sọ pé wọ́n ti jò mo ní àwọn tó tì í ṣé òjò yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ lọ́jọ́ yẹn ọlọ́run fẹ́ kó rà bí òfẹ́ ó dákẹ́ mo ní mo kàn mo kàn nínú dáhùn ó mú ó kọ́kọ́ mú pé ọlọ́run fẹ́ kó rọ̀ mo ní ok bọ̀tà àwọn èèyàn yẹn ò láìkẹ̀ wọ́n á bọ́ lọ́ọ̀ fà á òjò bá rọ̀ títa ló sẹ ó ní tiwọn ta ló lágbára jù ló bá tún dákẹ́ ní sọ ló bá láwọn èèyàn ẹsẹ̀kẹsẹ̀ ló gbà fọlọ́ bó ṣe bó ṣe rí nu kò ní kò sí ìnídìí ẹ̀rí kankan láti inú kìtà pé wọ́n sì wàá gbàgbọ́ fẹ́nìkan ju ọlọ́run lọ tó bá tún á sọ nílẹ̀ tó ń gbà bẹ́ẹ̀ lóòótọ́ ẹ̀hẹ́n àgbà káàkiri gbàwá kẹfẹ́rí tó fojú hàn tí lámúlùmọ́lá kankan nù àtẹ̀mọ́ wa pè sínú Islam nínú àwọn nǹkan yẹn òun ni kéèyàn máa pe nǹkan mí lẹ́yìn ọlọ́run wọ́n ń pe bàbá wọ́n ń pe ìyá wọ́n ń pẹ̀gbọ́n wọ́n ń pe òkú wọ́n ń pe alààyè tí ò sí lọ́dọ̀ wọn ọlá ṣéwù lágbájá ọlá ṣéwù lágbájá ọlá ṣéwù ní kinní ṣéwù ní kinní ṣéwù ní kinní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn nínú tó tún dàbí irú ẹ̀ àwọn èèyàn ń fi ẹ̀sìn Islam àtàpẹrẹ rẹ̀ wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ẹ̀ńtẹ́ máa ń fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ àbápẹ̀rẹ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ kóun bẹ lọ́hùn ìfinilẹ̀ ọlọ́run lórí ẹ̀sìn ni yẹ̀yẹ́ gbá àwọn èèyàn kan kú olójú ọ̀rẹ́ Islam o ẹ má rò pé kì í lapa o láwùjọ tiwa yìí náà lónìí náà kò sí tí wọn pé ẹni bá ń ṣe súnà tán àmọ́ alhamdulillah àwọn aláwọ̀ funfun níbi tá a mọ̀ pé kèfèrí pọ̀ sí lónìí láyé lónìí ìsìláàmù wọn ti rinlẹ̀ ju àwọn tó ń bí sí ìsìláàmù lọ tó ń bí sínú ìsìláàmù lọ. tẹ bá ní wọn tó bá ń kẹ́kọ̀ọ́ ìsìláàmù ẹ tẹ ẹ máa wò ẹ máa wò ayé tó lujára wọn tá à ń sọ pé ayélujára lè ju ara ẹ. àǹfààní wà ń bẹ̀ ìpè nípa ìpèpè síbi òdodo àtàrà àrídájú pé àdẹ́sí ìsìláàmù ẹ̀sìn ọlọ́run ọba láti sánmọ̀délẹ̀ ni àti kì í tẹ̀sán àwọn ìran kan náà ọmọ ádámọ̀ mọ́kẹ́ àlùkárọ́mọ̀ lásìkò tọ̀wáàfù ní gbogbo ayé táyé òbí tán tí ó máa wà bẹ́ẹ̀ táyé òbí tán ẹ tún lọ wo lónìí ẹ máa ka àwọn aláwọ̀ dúdú pé aláwọ̀ dúdú kan ní ọ̀kan ní ọ̀kan ní ẹ ríra aláwọ̀ funfun kà gbogbo nínú gbogbo aspect ni sọ́fà àti mọ́rúwà ni arọ́fà ni tó bá ti pé ti wá gbogbo ayé ló ti wá Islam lẹ́sìn kan bí ìgbà tó yẹ pé ẹ̀sìn tán ọmọ ẹ̀sìn Islam a máa ti Ṣàngó a máa sògùn ẹ̀sìn ẹ̀sọ stadium kan fún mi láyé tá a bá parí túmọ̀ pé stadium yẹn òun ló wá gba èrò ju èrò tí ń wá sí hajj lọ. tẹ́ bá sọ̀rọ̀ stadium kan capacity ẹ̀ ẹ̀ máa sọ̀rọ̀ bíi kíní kan thousand kíní kan thousand five hundred thousand eight hundred thousand one point kíní kan thousand one point kíní kan million. ẹ lọ wo èèyàn tí wọ́n tún hajj sí padà assembly kan láyé tó ṣe lẹ́yìn náà ló kù tó eléyìí wọn lè sìn haúsá nǹkan kan ò ní ṣẹlẹ̀ látọ̀kì ọ̀yá ń bì wọn ní àwọn tún bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí tún bẹ̀rẹ̀ tẹ̀lé ń gbogbo àwọn wà ní wọ́ọ̀dù àwọn bíi five million kan mo ń gbọ́ nu pẹ́ẹ́sì ní ní Saudi tó ń sọ pé àwọn èèyàn bíi five point kìíní kan mílíọ̀n báyìí tí wọ́n ń sínú tẹ́nìkan ò sì mú oúnjẹ ẹni tí ń bẹ lọ́dọ̀ ẹnìkejì gbogbo èèyàn sì yòówó àti táyìn àbí wọ́n ń bo oúnjẹ ni bí a ti jókòó náà ní tẹ́ẹ̀ni rókun ẹlòmíì ṣe sọ láti ní Makkah Mukarrama ní haram tí ò fojú kan haram gangan tó fi padà lé níbi tí sọ́ọ̀fù dé tó yẹ pé inú họ́ aláàmù náà sì ní gbogbo ibi tẹ́tẹ́ ní sí yẹn kò fojú kan mọ́sálásí kò sí assembly mi tó dàbí àfàlùkì àmà àtijọ́ tẹ gbogbo ayé bá tán ká gbìyànjú àti lékún ní mọ́n ká dọ́lọ́ mọ́ kò sí rújúdú kan tẹ́wọ́n fi rú ẹlẹ́sìn Islam lódodo lójúmọ́ lónìí tábìlì àmọ́ ṣe èméjì pẹ̀sì Islam àwa ní ká múra gírí ká gbárùkù tẹ̀sìn Ọlọ́run àwọn tí mo kọ́lẹ̀ síbi nígbà mi tọrọ bá tún débẹ̀ àtúmọ̀ mẹ́nu àtúmọ̀ mẹ́nu bá nínú àwọn nǹkan tó jẹ́ pé àwọn èèyàn ń ṣe lónìí ó sì ti gbé wọn kóònù ẹ̀sìn Islam táwọn táwọn èèyàn sì fura sí tí wọ́n sì ní bùkátà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà Islam torí ẹ̀ à ń bẹ Ọlọ́run ọba subhanahu wa ta'ala kó ṣe wá lẹ́ni kó fún aláǹfààní àti eré ara wa kíyèsí káwà lórí ìbàṣírọ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn kójú wàhálà kánímọ̀ jìnà sí i àbẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala kó mọ̀ sí wa ẹni tí ó yí ẹ̀sìn yìí padà tá a yí padà kó nu ẹ̀bọ sínú ìlànà míì kó mọ̀ sí wa ní ẹni tó ródòdó tí ó sì yín nù kó sọ wa lẹ́ni tó ródòdó tí ó dì mú kó sọ wa lẹ́ni tí ó dá ìbàjẹ́ àti rọ́ àti sinamà tí ó sì jìnnà sí. aqulu ma tasma'un wa astaghfirullah ta'ala lakum innahu huwal ghafurur rahim allahumma izzal wal muslimin allahumma izzal wal muslimin. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم وفقنا لمرضاتك وارزقنا سعاده الدارين واكفنا همهما يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على نبينا محمد وعلى آله واصحابه وسلم قوموا الى صلاتكم غفر الله لي ولكم